وعليكم ورحمة الله وبركاته a ń sọpẹ́ fún ọlọ́wọ́ bá aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àfíà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́nkún bá bí ní àtàwọn aráyé rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ ìjọba ọba kó sáré nìkan kan ti wá náà pẹ̀lú àwọn òbí wa àwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àtàwọn jẹ̀mọ́ àwọn alákọ̀ọ́kọ́ olùmọ́sá àṣàánú wa lọ́sàlẹ̀ kíyàmù síra tí a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ ni nínú ọkùn tuntun ní tààrí ṣe àfẹ́wà Usman bin Muhammad al-Khamis síra tí ń sọ fún wa nípa ìgbésí ayé àwọn sàájẹ̀ musulam nípa ìtàn máa bí na إلى مقتل حسين سنة 61 على الإجري انتوا على يعني ما تفضل سلايتي تجري هجرة دي 61 years حسين وما سنة علي رضي الله عنهم أجمعين ẹ̀kọ́ mùsùlùmí ẹ̀kọ́ ń هو ìtàn wà very very important àwọn àtàwọn ayé ọlọ́nkọ́ bá sọ lẹ́sàn rí ọwọ́ dé àwọn ìtẹ̀sáwọn yẹn ti bàjẹ́ wọ́n ti bọ̀ wọn ṣàjẹ́ àwọn ọ̀tá islam tàwọn ọmọ ìtẹ̀ islam pàápàá láàṣù yìí náà ti na ọ̀sẹ́bùdàm kọ̀bùdà tí ti ṣe àbíṣe na ọ̀sẹ́yìn yìí wọ́n ba ìṣẹ̀jẹ́ gan ẹgbẹ́ yẹn máa ń kà yóò máa fi máa gbà tí àwọn dáwọ̀lá wọn ilé ìbẹ́ni wọ̀ láàrọ̀ orí bẹ́ẹ̀ ó bí ọ̀tọ́ yanjú ni àmọ́ kòkó tó bẹ́ẹ̀ tí a ṣubú àwọn wájú tẹ́gbà bá ṣubú àwọn ẹ̀yìn mọ̀ inú Islam ìyẹn máa wẹ̀yìn àtiwájú ni fẹ́ẹ̀rù pé àwọn haúsá ló ń kẹ́kọ̀ọ́ rẹ̀ ti mẹ́ẹ̀ wọ́n ní ọ̀ìwẹ̀ yá kó adún ti tìrà tí wọ́n dáwí náà nìyí ọwọ́ wájú káwọ́ ẹ̀yìn náà ni wọ́n gbé ní wọ́n kí ẹ̀ máa wẹ̀wẹ̀ yá kó kó máa wọ̀gbẹ́ ọ̀nà wájú nìkan ọ̀dún àwọn ẹ̀yìn nìkan nǹkan máa wọ ìlú kó máa wọ fún kó máa wọ ọdún yẹn ilé ìdí àìsí bẹ́ẹ̀ ọmọ ẹ̀kọ́ darí ayé mọ́ ẹ̀yà lọ́ọ̀nì ọlọ́run kó máa sàwọn àfáà ilẹ̀kùn nípa wàhálà tó ń sì fún wa láti bí kí ọ̀rọ̀ yẹn fún wa kọ́nà ọmọ sọ̀rọ̀ sùn ká dá kalẹ̀ nípa ìtàn fún fún tààrí àwọn ẹjọ́ ìtura láàfíà page ìmùkátí mẹ́rin láti bẹ̀rẹ̀ page two náà láti bẹ̀rẹ̀ báyìí page six wọ́n ni ummatu mislu an ummatul islami islami وأمة مثل أمة الإسلام أولى من غيرها بذلك أهو تايكون واسكايتا فجوه kò sí ìran kan kò sí alóhùn kan tó dáa tó tẹ́jú ìwà àgbà ọdún àlejò sẹlẹ̀ lórí àwọn ọlọ́yẹ kó mọ̀ nǹkan àti jù àti láwọn ni wọ́n ní tẹ̀sán dáa jù ó dé wa àwọn ọmọ mùsùlùmí lọ́yẹ kó ní tẹ̀sán dáa jù ó mọ̀ nǹkan àti jù ما يحمله تاريخ من أمجاد البطولات وانتصارات والإنجازات العلمية والأحبارية الله أكبر síbi tí àwọn ìkàyí kú sínú ìkàwọn mùsùlùmí kú sínú amjad ní kàǹkà ìlú nǹkan ọlá kùbùtùlá àti jẹ́ akin àwọn aṣíwájú akin ni wọ́n wọ́n ìtọ́lẹ̀ àwọn sàhábà ìbílàn akin ni wọ́n wọ́n ìtọ́lẹ̀ pèsè àwọn ìta ara ọ̀ akin ni wọ́n ọlọ́wà wà kan lẹ́sàrà rẹ̀ ó bí yé wa lóyìn tùsàrà àti ìrìnàlọ́tọ̀ ọ̀tún fún wa gbogbo ingazat àtàwọn àṣeyọrí wọn alìmíyà nípa ìmà nípa ìmà alhadari àti ta ọ̀làjú civilization al'umma kan ọ̀làjú tó wà ó di wa kíwà ń pọ̀ tàlímọ̀ kan èèyàn kan mọ́ títẹ̀ ní ẹwọ ẹwọ for example alóńgbà àwọn ìbò ìbò àwọn civilization ní ìdí ìfì ọmọ fọwọ́ sí gbígbọ́ fọwọ́ sí mímu owó sì lọ ó lọ kò smart bí ọ yìí ọwọ́ ọ̀tún ní ọmọ ọ̀rọ̀ tí bíbélì débi nípa àwọn tó ń lọ owó òsì wọn ò tó nǹkan tó fẹ́ lẹ́fítì ní wàá náà dùn wọ́n tó ń lo ọwọ́ ọ̀tún àwọn tó ń bàágò àbí àwọn ọmọ bàágò ìdí ní ṣìkẹ́ ló jù ó di wa àwọn òsì jẹun ó di wa àbí jẹun bá ó di wa àwọn ìsẹ́yìn ló dúdú àwọn àdá wọ́n sọ wá àti wọ́n mú ọ̀rọ̀ wá ní ọ̀rọ̀ tí a kọ́kọ́ ní rahimu allah nígbà wà lè kí tọ́kàn ìlú fẹ́rọ̀ ṣùgbọ́n tó máa dúkò ń tẹ̀lé láti rọ́ọ̀ṣù wọnú máa ti máa ti ẹ̀jẹ̀ rẹ̀ ìṣẹ́lẹ̀ ìkòtò ìtàlẹ́ lè lọ àwọn ìwà gbogbo ìyá wọn máa ti bẹ̀rẹ̀ tàlím láti wọ́n ti bẹ̀rẹ̀ ìfọ́gbọ́jì ìbẹ̀rẹ̀ káfí pé ẹgbẹ́ fún mi ràbá kéwà kùdù wọ́n ti bẹ̀rẹ̀ tàlím ọ̀rẹ́dì ẹ̀rẹ́ fi ẹ̀sìn kan ẹ̀rẹ́ fọ́rọ̀ sí máa àwọn ìyá wa fún máa ti ẹ̀gán fáàni ọ̀ràn bọ́ọ̀yàn ni ẹ̀ lágùn mọ́nàká yọ sí ìdàlójú ni gbọ́ ara ẹ̀ níwá ní àfàjìrì náà ilé ìwé ti fún mọ́ra yín ìdè fún ọjọ́ lágùn ó lẹ́ẹ̀ bá ọ̀rùn ẹ̀ máa ń fira yín ó pa àwọn olùkọ́ mi ó máa ń fira wọn ni bí ẹnu tó fà ẹ̀ tọ̀ ẹ̀ tà bà ẹ̀ gbọ̀n ẹ̀ tà bà ẹ̀ fọ̀ mi fọ̀ àwọn mi ò ní òní wọ́láì mọ́ sọ̀rọ̀ ẹ́ ń bí kúmọ̀ síta wà kẹ́lẹ́ àlọ́ sí báyìí sí ti kọ̀ọ̀rọ̀ àbẹ́ká sí kúmọ̀ ẹ̀ àwọn bàbá rẹ̀ bá rẹ̀ bá ọlọ́kọ̀ àwọn èèyàn air force office náà náà rẹ̀ kí air force office náà sọ̀rọ̀ wọ́n ni wọ́n láì ìṣúlẹ̀ rẹ̀ tuntun ó dàgbà wà ní ọ̀dùnú sígbà mi ó ti bẹ̀tà sí ní ètò àti pẹ́ǹsì òun ó lóun ní yọ ẹ̀kọ́ ọwọ́ ẹ̀kọ́ tó wọ̀ padà ọlọ́run ara rẹ̀ kìí mùsùlùmí ẹgbẹ́ òun ní òtúbẹ̀ kí wọ́n máa wù ní òtúbẹ̀ kí wọ́n lẹ́yìn fún ìpàrọ̀ tábà ẹ̀ ń ìrànlá rẹ̀ kí kó fi ba ìgbùtù tó wà nẹ́tẹ́rà náà ní kíkọ́ ọkọ̀ nù àbáwọn ti ká àrùn nù ìgbà yìí mọ́lẹ̀ tó ti kọ́ máa ti kọ́ ìgbà yìí kọ́ bí wa islam bí ayé ìgbà ṣe ismail idris ní islam كما يقول ابو اسلام لا اله نعم من دام بواسي في المية وادرية تذكروا عند اوتاري اي ام من الامم الاخرى ام كريوس او كريوس اوتاري كنت مع الامة وايين لكن في جل الدعاء في امتنا الله اكبر في الوقت هالعادي ومن قال امة وايين افتجوا وايين إن قلبة عيب أبنائنا تبقى ترارا فعما أطوى إن الله علينا ورفق الكبداء ولا خنازر الله قال وعليك àwọn ọmọ ọ̀bọ àwọn ọmọ ẹlẹ́gẹ̀ àwọn ni wọ́n á di kí wọ́n pàtàkì fún wa àwọn àti pẹ̀sẹ̀ àgùn àwọn tó ń bọ èṣù la hawla wala quwwata illa billahi aliyyil azim kò sí ètò kíkì kò sí ọgbọ́n kan ọlọ́wọ́ba al'ali jùlọ al'azim lọ́wọ́ ọ̀pọ̀ àwọn ni àwọn máa kánàdà àti ìkàràkàràkì báyìí wọ́n máa àwọn àwọn fún àkiri àwọn ọmọ ọ̀bọ̀ àwọn ọmọ ẹlẹ́dẹ̀ wọ́n kan lọ́rì fún ọ̀tá ní ẹ̀ẹ́dẹ̀ orí ìjọba gbọ́nà ń sọ àwọn bàbá wọn lọ́hùn wọ́n sọ ọjọ́ bọ́ sọ ọdún nílẹ̀ ó rí wa ọwọ́ sọ ọdẹ bọ́ sí ọdọ́ sọ ọdẹ bọ́ Usman ṣeun gbogbo wọn gbọ́dọ̀ lòdì lójọ fún ọdún wọn lọ sídò ó rí wọn dọ́gbọ́n nígbà ọmọ abúlé sí wọn àwọn ọmọ ọba ọmọ ẹlẹ́dẹ̀ẹ́ ni wọ́n ń jọba yọ lórílẹ̀ ni wọ́n ń kọ̀ mùsùlùmí bí ẹni pẹ́ràn láàrin sọ̀rọ̀ ọlọ́ọ̀bá kó sànù wa káàkiri nípa lílé wa wọ́n tí wọ́n hawla wala quwwata illa billah man yahilu wa yas'ulu hawanu alayhi kí àwọn ìbámu pé kí yàkékè bá dúpá ibi tẹ́lẹ̀ kí yàrá bá dúpá tẹ́lẹ̀ kéèké mọ̀gùn ni ó ní man yahilu bá ti jẹ́ ní yẹkẹrẹ yas'ulu hawanu alayhi àwọn yẹkẹrẹ mọ̀ bá náà ni ما للجرح بالميت إلان kò ní káwọn mùsùlùmí yẹn la nígbà tó ti di òkú kókò kan ní bá ń nàlẹ́ gbà ẹ̀ fi náà dóòkù ọ̀ràn àmọ́ kankan bẹ́ẹ̀ ni gbèsè wà àmọ́ fi dùkú lónìí kò ní gíra Islam gíra Islam àwọn àwọn lérí ayé àwọn lérí ayé báyìí la dálé Allahu akbar kálí máa lè jára yé ní méjì tẹ ilé mi wọn ni òkú o tí ẹ bá ń kó kọlá bá ẹ bá ń gbé náà rẹ ẹ bá ń nà هنا هل الجرح حلو بيت الإعلام الأفكار هو مصدق بالفلود فسجيها إسلام فسجيها إسلام هو إسلام الأفكار هو مصدق عن واو مصدق عن واو آه إسلام أقول عربائي إسلام أقول عربائي إسلام مسلمين ولو بقص عن واو نعم ربنا عن اللي يعيب عن كفرين بالله يعيب أقول في ظل ما هذا الضعف يعني معاه صلبة بوغي لله لا بد من عودة لتاريخ أمتنا المجيد المشرق لا بد من ثلاثة فوا من العودة كثرة قد يقول لتاريخ أمتنا في كثرة تسعة وأسفاجوا مع الأمة والمجيد يتني ولاني المشرق ذلك ملا منه كي يسأل علينا التأمل ذاتنا gba àwọn olùkọ́ láti ronú para wa ká mara wa ká bẹ yí ara wa Allahu akbar ọ̀rọ̀ ìbísàárì mi nana àwọn àkàrẹ̀ máa ń tó yíwa po ká mọ̀ tó yíwa po ó fi hàn yìí ẹ̀lá mùsùlùmí ọ̀gá mùsùlùmí ká gbé àwọn àdúgbò mùsùlùmí náà fún àkójọ wájú wa ẹni bí sẹ́ni fún àkójọ wájú wa Allahu akbar هذا لا يتم إلا بالوضوء وتدبرنا للتاريخ الصحيح eléyìí olùsèse o àti ilẹ̀ abirùdó ìnà padà burina kẹtẹ̀rúnú di tàríhì sọ́kè tàríhì náà sọ́kè sábà tí ìtàn wa sí dodo bí wa lọ́dọ̀ dodo Allahu akbar láṣẹ òǹgá ẹ̀rọ sọ̀rọ̀ tí o sì ń tẹ́mi dábàá wá káàkiri bí dodo ẹ̀ tó jẹ́ tó jẹ́ tó jẹ́ lọ. ọlọ́ba musa sanu ọlọ́ba. ولم أن نظر في تاريخنا sí àtẹ́wò scotland pẹ̀lú wẹ́yìn kágbó àwọn ìtàn wa بدنا أن الأنصح أنصح العقبة بيانا في عقبة مركعة أسكتك جاي تقي وتسكت التي عاش الرسول صلى الله عليه وسلم وأصحابه أصحابه النبي صلى الله عليه وسلم وما تعبيره ذلك الحجين أولا لا هناك ذلك الدين الذي حمل على عاتقها بشر الرسالة في الإسلام أولا هذا بالدعوة بلا عثمات ولا فسين بلا عثمات ولا فسين فأم صفوة خلق الله أن ودان يسع كما يدعون بعض الأنبياء المرسلين عليهم الصلاة والسلام دائما نبي كما بكم كما بكم كما بكم كما بكم كما بكم ترى تاريخ الأمة الإسلامية كثير من وش تشويه بس تاريخ الإسلام أو رفز كوابو أو راء والكتنوع التحرير تتجرى سبب التي ظهرت في عابر حاضرة الإسلام نتركي يقينوا كلانا مسلمين قال

ṣáàni zafiya àwọn tí wọ́n àwọn máa ju àwọn dá kó máa tún ṣe ọbẹ̀rẹ̀ kan jẹ́ ọ̀dọ́dá hadassu nasara ti fi tààrí ìgbàmáà obìnrin ummatina orí wa mú kọsọ̀ wọn gbálì tí wa ìtùnánláwá ìtùnánláwá láàrin ìtàwọn àìmọ̀wá àwọn òjòbá àwọn ìyẹnláwá wọ́n ti ayẹ̀pẹ̀lẹ̀ wọn ọlọ́pàá ó ṣàánú wa. ولدنا في الأمة من تعدى على حد الشرعي في محبة الشخاص أواري من الأمة إسلام أما توسع تجنقى كانوا على نقى شريعة إسلام نقى النساء مقوكا فأحب صحبي الجليل علي بن أبي طالب حبا أفضل àwọn amúwa nífẹ̀ẹ́ sí àbúrẹ́ ní ẹni àpálẹ̀ ní ìdílé Ali bin Abi Talib gbogbo ìbẹ̀rẹ̀ gbàjẹ́ alẹ́ amúratún kúlọ̀ àti gbogbo alámàrí wọ́n kìrìsìtẹ́rẹ̀ gbogbo mi lọ ṣe pé Allahu Akbar نصب إليه والأخبار وما بتسيطة سيدنا علي جاءت إسحان عثيرو يندوني ده ولي بتعرفت ذاتي إليه رسكو هنا حاول ان عيدا من شان غيره إليه يقول عن المثل سيدنا علي رضي الله عنه وعد آخرين مؤتدين على أكي وقع المثل وانتهينوا على حكي سيدنا علي الظالمي كلبسني وله ولأنفسهم وتبكون يراونا بل زال في قلوه علي أتى أعداه إلى أولاده وأطى أفاده ذاني قصي أسجن يبقى يسوى سيدنا علي ليكي أتوا قجاء لسوري دوليا وميه أتوا أعلم دمانه كما أنهم أئمة منصوص عليه واني أوقاني أسواجه tí dẹ́sì kùrán àti dẹ́sì àdísì náà ń pa wọn gbogbo aṣíwájú mi nínú islam tó tàbí yìí àti ṣe náà alẹ́ àti ṣe náà àtàwọn ọmọ rẹ̀ wọn náà máa so mí ní wọn bá bí máa so mí ni wọn tí wọn lè tutẹ̀ kódà àwọn ṣíà àwọn ìgbàmù àwọn àìmọ̀ wọn ti tutẹ̀ tó wá pé nínú àwọn ọ̀rọ̀ wọn tó ẹ̀kẹ́ hásórí kẹ́lì máa aburú wọn ni wọ́n pé wọ́n ni wọ́n ni wọ́n lè àìmọ̀ náà mọ̀rẹ̀ لأئمتنا مرتبة لا يبلغ ملك مقرب ولا نبي مرسل قولي لأئمتنا ولا ما إمام أقول له شيخ إمام خميني إمام نصراني إمام مالو قولي ولأئمتنا مرتبة أما إمام وأواني مرتبة كمان كمان لا يبلغ ملك ملك مقرب ملائكة سبحانه وتعالى ولا نبي مرسل عبد الله eléyìí ọ̀rọ̀ àwọn ṣíyà ni nípa alámàrin wọn àwọn ẹ̀dẹ̀ àwọn ẹ̀dẹ̀ àti àwọn ìlà ọ̀dọ̀ àwọn kàbínà yìí wọ́n ẹ̀ka àwọn ìlà ṣíyà jọ àwọn yòókù lọ ṣíjú wa ni wọ́n fi ń kọ́ sọ́rùn ìgbòho títì ẹgbẹ́ táwọn eléyìí wọ́n ṣe ìsìlámù káwọn ẹ̀rẹ́ ti kọjá yìí lọ láàrí àwọn christian gan ni lónú christian gbé káàkiri yìí gbogbo yẹn ṣíà nígbà wọn papọ̀ akọ̀ àwọn lé ẹrùfà yìí lọ́mọ ìrànlọ́ rẹ̀ kí lọ́ọ́ kékeré pẹ̀lú yẹn ṣíà kí wọ́n fi wọn papọ̀ bọ́ọ̀ mi yé yín wí nùtí rẹ̀ yẹn nìyẹn kí yẹn ṣíà kiri yẹn yẹn ṣíà ọlọ́run yẹn ṣíà kò fún ọmọ àlánú kíkà kíkà ó bí wa bẹ́ẹ̀ ni àwọn ọ̀tá Islam ni wọ́n wọ́n ti bí wọ́n مشبها لهم بأنبيائه يجوا مع النبي عليه الصلاة والسلام وهذا علي يقول علي يقول سيدنا علي لا يحبني لا يحبني قوما حتى يدخلوا النار فيها ولا يا مقام فهمي ما عندي فهمي مثل نكون رزقكم ومنا أني سيدنا علي زبايا أني يبقوني قوما حتى

قال عيد عليه السلام رضي الله عنه كان ربي يهلك يولك في رجلان او يلدي يسيوي بامي مفرط في حبي مفرط في حبي يقول يعني وعاذ دعائم وصور القلوب المنحرفة إنما وجدت آلات منتصف القرن الثالث هجري الله أكبر على صحيح ìtọ́ ìgbà fíjù yìí ìtẹ́nu àlàyé ìṣẹ̀lẹ̀ láyé ní sẹ́lẹ̀ ilé aláàkó nìyẹn ìṣẹ̀lẹ̀ nípa ní ìṣẹ̀lẹ̀ ní ayẹ́rẹ́ tẹ̀lé ìṣẹ̀lẹ̀ kẹta láyé àwọn tàbí ìṣàn tàbí tàbí ìn ìdájí rẹ̀ lọ́nlọ́ ní ti sẹ̀lẹ̀ ó di àkọsílẹ̀ nípa ayé àwọn tàbí àbíkẹ́ ìkọsílẹ̀ tán lẹ́yìn lẹ́yìn lọ́nà tó mú ìkọsílẹ̀ lọ́ọ̀bà مما يؤكد عاد الحقيقة إصلاف لا يكون بغيرهم أننا لا نجد في روايات الصحيحة متعلقة بالتاريخ والأحوال الصحابة ما يدل على وجود الكراهية المزعومة بين علي وغيره من كبار الصحابة الله أكبر هذه رواية كان يورك في الشريع لا رأيت ذلك صحيح tó sọ pé ìkórìíra àbí àìnífẹ̀ẹ́ ní ìbẹ̀lẹ̀ àrùn sọ́kẹ́ ní ìṣẹ̀wọ̀n àwọn bàbá sáré Abubakar Umar Usman bàbá sáré àti sẹ́yìn náà kò sí kò sí ìwé àgbẹ̀ tó ń bẹ̀rẹ̀ kórìí ló ń kọ́ sí ìṣẹ̀wọ̀n ẹ wo bẹ́ẹ̀ mọ̀ pé ó dàjà tí wọ́n ti rẹ̀ wọ́n jà lórí kálukú ìlú kó wọ́n tó pé wọ́n jà tó pé wọ́n bá kó sí ìṣẹ̀lẹ̀ kan ní wọ́n àwọn jọ fún ìkókó jẹ́ ìgbésẹ̀ bàbá rẹ̀ wọ́n pa àwọn èèyàn wọ́n pa àwọn èèyàn lórí àwọn sínú alẹ́ wọ́n pa àwọn èèyàn tó sínú àáwìà wọ́n pa àwọn sínú ìdá sọ́lá àti àgbẹ̀dì náà dùbẹ́ kí lọ́wọ́ sẹ́yìn máa mẹ́kí gbọ́n ní sínú alẹ́ kí gbọ́lá gbọ́n sínú alẹ́ kí kí wọ́n sílá ẹgbẹ́ bọ̀ pàrọ̀ gbèsè tí wọ́n ní wárí àwọn àyú ẹ̀kọ́ ni ó di yé wa wallahu ta'ala alam Naam. بل وجدنا ما يدل على عظام محبتهم بعد بعد وكل بعد بل اتيا ويرفي واني بي واني في عراواني صورا مشرقة في إيثار وإخباع أما تبارك على فلاونا لكي على أنه الإيثار في بريسيا ما يعني تغني له والإخراع في الدنيا والمودة نفسك عنه بالنسخ عثمان بسيا فواني سهر شيء تفصيل أكا إرقوه كيكي انت تبتميني الذي يقطع عنه المنصف بائز عن الحق ìfẹ́jú gbélé ó gé gbogbo àwọn tó ń kiri chef láti rọ pé ìgbésẹ̀ láàrin wọn kó ń bi òdodo because this man yóò wíjú ìwà wíjú ìgbà àbájú àtọ́wà jàdá yóò mú àwọn arọ́ táwọn yẹn ń tẹ́ka kiri àdáwàta min àbáàtì àdáwàta pààrọ̀ àwọn ọ̀tẹ̀ ìṣẹ̀nà àti kórìíra òtútù àti ìmánìfẹ́ ara ẹni wọ́n mi àbí èèmọ̀ ṣíríkà nínú àwọn ìmọ́lẹ̀ òtútù ẹ̀tún wọn kẹ́mọ̀ pé àwọn sàkúnwà yìí wọ́n ara wọn lójú ẹ̀ وفراء الراشدين الثلاثة يعني في علي لما سبيبها تعيي أبو بكر عمر بن خطاب أبو بكر صديق علي بن خطاب وعثمان بن عفان يغصون عليا على زواجي من فاطمة إنا بكر ابن عمر ابن عثمان àwọn ni wọ́n sọ بقوة náà lè kí kó o بقوة fẹ́ fẹ́ sí mà kí kó o sì lọ ìtọrọ fún ọmọ ọlọ́pàá níbi ìsìlẹ̀ nǹkan fẹ́ fatima sọ̀rọ̀ ẹwà àwọn tó ní fẹrẹ ní sẹwọn tó wà ní fún sẹni abubakar sẹni àwọn ọmọ rẹ sọ̀rọ̀ kọkọ ní alùpùpù ń pè é alùpùpù fatima fatima ma ní islam ṣe bàbá mi yẹ yẹyí wọn à pé ẹjọ́ bá wọn kọ ìrà ìṣẹwọn tó wà ní fún ó ti yé wa àwọn ọ̀nà yẹ̀hùn fúnná na aliyan ala min fatima shahimuna fi ijazi wa sha'alat alayhi àti ìmá pòtòkìtì fún ìmá gbìyànjú àti ìgbà ìlú ọ̀rọ̀ fún àwọn mọ́tòbá lò ìlú ọ̀rọ̀ fún àìsàn ìyàwó yẹn ó di wa òun ní kí ló ṣẹlẹ̀. kára aliyu radiyallahu anhu láti báyìí pé àtàní abubakar wa umar abubakar àti umar ọba mi lakọ́lá àwọn ènìyàn pé báwo àti rẹ̀ sì lọ lè bá ابن ابو بكر ابن عمر ابن الجفل النالي مثل الدالي مسلم هذا ما فيه قال عيدا رضي الله عنه قال لي رسول الله صلى الله عليه وسلم دعاك سيدنا علي بكر انتلك الآن ادعي جرحك واتيني بثمن ثمنه حتى أي لك ولابنك فاطمة ما يصلحكما الله أكبر àti ìṣòfò fi na alì lẹ́ta ìwé ojúogun rẹ̀ jẹ́ra jẹ́ra àwọn ẹ̀rọ̀pọ̀ rẹ̀ lẹ́ta ìwé ojúogun rẹ̀ kọ́ wa mú ẹ̀wà tó fi palẹ̀ máa ń tí wọ́n fi fi Fatima fún un àti kíkẹ́ ní alì lẹ́ta ìwé ojúogun rẹ̀ kò lọ́ọ̀ rẹ̀ kọ́ wa nípa lẹ́ta ìwé ojúogun rẹ̀ kọ́ wa mú ẹ̀wà kọ́ wọn ti kí ni kọ́ wọn ti pèsè àwọn ẹrù Fatima ìṣòwò fún ilé ẹ̀fẹ́ méjèèjì. قل الله أكبر فقال علي طلبت جئت من عمل سود الهجرية من أثمان من أنصاري المقوي هو بوي ما لباس إن أثمان واتحه ب 400 درهم إن علي صاحبي في مرة قلت له وجوكنا قال سيدنا عثمان كله عاتنا الله أكبر قال أيضا نعم نعم لما أبدت الدراهم منه أقبل درعي درع مني قسمها جو وسيدنا عثمان قال درهم في مسجيه في سنة وجوب لو نوم كله عسل الله أكبر táwọn wọ̀nyí láàrin kó kúrì náà wọ́n tó fi bọ̀ tó lọ́n قال أليس أولى بدرع منك وأنت أولى بدراء مني إن اسمع الباي من ويتوجد كيلو ويتوجد كيلو يواني ويتوجد كيلو فقلت بلع من بينه قال أنا قلت إن درعاء هدية مني لك إليك ìwé ìdìmọ̀ní àbí àtọ́mọ̀bùmọ̀ polówó tán wọ́n ṣe ẹ̀wí ní ìdìmọ̀ ní àbí owó ìdí ẹni ẹgbẹ́ mi èmi mọ̀lẹ̀ wí èmi ìsìnàn wọn á bùn ọ̀lẹ́wì fún ti kí ló ṣe yẹn owó nǹkan ló bù yà á lè kọ́ ni ó yóò fẹ́ fàtímà ẹwọ́ bà ẹwà àwọn sáré ẹni tẹ̀lẹ̀ ó di yẹ wa olùdókòwò àtẹwọn náà bà. أكبر فأخذ درعا ودرعا دراهم وأبوه وأموه وأقبلت إلى رسول الله ما دلت ورسول أصبحت درعا ودراهم بين يديه ثم دلت موابه أتلي أتلي أتلي síwájú ẹ̀ ní àbáwọ̀ ní kíkọ́ mú síwájú ẹ̀ ìdílé bá ń fẹ́ mọ́ wá fún síwájú àbí ìfẹ́lẹ̀ àtòwò àti جمال الوزير فاخبرته بما كان من امر عثمان كان في سنة كان ما مدرس كما توصل تونا دوتا كلهم مؤمنين او دوتا دعا له بخير الواسع له سيدنا عثمان بشرفه وقبض رسول الله سلم الله من البرايا يبقوا ابو كانوا ويه كانوا فجاء بأبي بكر الصديق رضي الله عنه قال لكم كسينا وكره جاء فقفاء إليه هو قطبه رب وزوسنا